òkèèrè àgbáńlá yẹ káàbọ̀ sórí ètò wa ètò yín àṣírí ayé pẹ̀lú yẹyẹ gẹ̀rẹ́ntì àti bàbá àlùbáríkà wẹbi dànù ní ìlú igbódú ní ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀lùkúmẹ́lẹ́ arípẹ́lẹ́wọ́ ọlọ́run tó dá wa sọ́ṣọ́ wa wá lè ní tó jẹ́ wípé àwa la wá èyí olólùfẹ́ wa nílé náà la bá ìkànnú wa ò pẹ̀dín àdàmú gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ náà àbúrò kan lù àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè lórí lẹ́nìí kí la mú wa fún ṣùgbọ́n síwájú ohun gbogbo bàbá àlùbáríkà ọ̀gá funfun lẹ́yẹ̀ fún tèmi ẹnikẹ́ fún wọn tán ló níwájú àti. lẹ́yẹ̀ fún ọmọ yorùbá jọ funfun lẹ́yẹ̀ ń ṣú ah, ọmọ yorùbá jẹ sọ kí ni mo gbé. funfun lẹ́yẹ̀ ń ṣú. ọmọdé yìí lè yọ. white white lẹ pè lẹ́nu. ẹ ṣì ń da bẹ́ẹ̀ yìí yóò gé ọ gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ <laughs> àṣeyọrí ni ọlọ́run jẹ́ kí gbogbo wọn láṣeyọrí àní ṣàṣetì gbogbo nǹkan mọ̀ tùbà a mọ̀ túṣẹ́. àmín lẹ́yìn ibi tá a lọ lẹ́yìn ọ̀rọ̀ orílẹ̀-èdè wa náà la máa mú sùn a ti mọ̀ pé ìjọba tuntun ti wọlé omi tuntun ti rú ẹja tuntun sì ti wodò báyìí ní ẹnujọ́ mẹ́ta yìí òun ni ìjọba àpapọ̀ ìyẹn pírẹsidẹ́ǹtì wa ó bu ọwọ́ lu ìwé kan ó ní kó máa fún àwọn ọmọ iléèwé ẹ̀kọ́ gíga àwọn yunifásitì ipe kó máa fún wọn kó máa yá wọn ní owó bóyá ẹlòmíì fẹ́ sanwó skul agbára òbí ò ka ẹ̀mọ́ ẹ̀mọ́ sáré kọ́ sáré sanwó kó máa ti pọ́tà ẹ̀ máa fowó lé ó máa increase pé ìjọba sáré yá wọn wọn á san wọn kò tún wá lè lè lórí wọ́n wá sọ pé tán bá ṣetán lẹ́yìn ọdún méjì wọ́n wá láǹfààní àti dá owó yẹn padà ní tó bá dẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ á dá nǹkan yẹn padà láìsí èlé lórí ńlá wọ́n ò pé epo la ṣì ń gbé pààrẹ̀ ẹnu eléyìí la tún rí báwo ló ṣe yẹn ń ṣe rí sí. ó ṣe yèyé oge ìyá olóyè ní kóòdù ṣe rí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí Eh, ọba ìlú kan kí ni mo wí. ọba ìlú kan. a wá mọ pé àwọn onílù kan wá lùlù ọdún fóun tọ̀tún á lu tiẹ̀ tòsí á lu tiẹ̀ ọ̀gá wọn tó bá wá fẹ́ lù àlù kápá kágbá ìlú òun ni ọ̀wá lùlù ọ̀wá bíi pé kí ni ń fi lù wí kí ni ẹni mo wí. tó jẹ́ pé gbogbo àwọn ènìyàn jó ìlú ti olórí àwọn onílù tí ń bá ń lùlù. Hmm. wá ní kábíyèsí tẹ́ bá gbọ́ tí ń fìlù wí ṣe ní bínú olóhùn ní bínú ṣebí lù ní lù àwọn bàbá bàbá àwọn nísì tí máa bẹ̀ wọ́n nílù bàbá bàbá tiẹ̀ náà nísì wá máa lù kó tó kan mọ ọmọ ńgbà àwọn bàbá bàbá tó ń bínú òun náà ní bínú sí i ẹ onítọ́ bá di ọdún tó ń bọ̀ àmọ́dún àwọn sọ̀túmọ̀ ìlù tí ń lù fún yín ńgbà tó dàmọ́dún tọ̀tún lùlù wọ́n jó tòsí lùlù ó tún do lórí orí onílù òun náà wá lu tiẹ̀ wọ́n ní kí ló wá wí ọ wá ní kábíyèsí tó máa ń wí ni pé bẹ́ẹ̀ ṣe é rí ọ̀la sọ bẹ́ẹ̀ ṣe eré ọ̀la sọ kí ni onímọ̀ wí. tó bá ṣe eré ọ̀la sọ. mọ̀ ṣe eré ọ̀la sọ ẹni ó ṣe eré ọ̀la sọ ẹni tí ò ṣe eré ọ̀la sọ ṣe é rí gbogbo tá à ń sọ yìí kì í ló ń ṣe fún ọ̀la ní í ṣe fún wọ́n ní afọ́jú ọmọ rẹ̀ pẹran kí ni mo wí. wọn la fọjú ọmọ rẹ pẹran. olódìgbà tó ń bá jẹ. tóun tó mọ̀ bóyá ó pa àbí kò pa. torí èmi èyí tèlè rọ ẹ gbọ́ ọ ni wọ́n sì wí ni. ó dìgbà tó bá ṣẹlẹ̀ gan-an. tèmi bá rí o mo gbà pé ah, n tà ń sí ń bọ̀ nù. nígbà tá à sọ pé ọ̀tẹ̀ wà lẹ́ o hmm. ayọ̀ wà lẹ́ o ọ̀tẹ̀ wà lẹ́ yóò rí ṣe o yóò rí ṣe o ara yóò rí ṣe ní bọ̀ ọ̀hún hmm. kí ni onímọ̀ wí. ara yóò rí ṣe ló ń bọ̀. ẹ̀ẹ́n tó bá ṣe é bẹ́ẹ̀ ìmọ̀ràn ọ̀tá dòfo nù ọlọ́run wọlé ẹlẹ́gàn nù ọlọ́run panu ẹlẹ́rìn mọ́nù ọlọ́run wá jó rí ṣe ọmọjọ́ tí mo sọ pé ọlọ́run já rẹ́sìn bẹ́ẹ̀ lé ẹ̀sìn ọba sọnù hmm. kí ni onímọ̀ wí. ẹni ẹ̀sìn ọba sọnù. wọ́n wá ń wẹ́sìn ọlọ́run jẹ́ ààrẹ ṣí sì ń bẹ̀ ń lé. òǹbẹ́ nu ilé ọlọ́run mọ̀jà ààrẹ ṣe òun ló síwájú tó ń wá wọn tó bá ti rí bí ẹsẹ̀ ṣe lọ yọ parẹ́ wá ní ẹsẹ̀ ṣe wọn bọ̀ gbà hìn wọn bá tó padà wọn àrí bí tẹ́tẹ̀ tí wọn gbà kọjá ìyẹn ni wọ́n fi sọ pé ọlọ́run jẹ́ ààrẹ ṣe ń bẹ̀ ń lé ọlọ́run mọ̀jà ààrẹ ṣe àwọn wọn jọ ń wẹ̀ ṣe kí àwọn ọlọ́run jó àwọn bí ó ṣe ṣe yóò ṣojú wa wọ́n jọ ń ṣe lọ́hùn ni o àwọn lámọ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀ lé lórí ọlọ́ọ̀jà rẹ̀ ṣe ń bẹ́ẹ̀ ń lé o àwọn bàbá bàbá bí irú àwa bí àwọn míì bí àwọn míì wọ́n wà ń lé o ọlọ́mọjà rẹ̀ ṣe wọ́n jọ ń wẹ̀ṣẹ̀ kíní wọ́n jọ wà lọ́hùn ni o hmm. àwọn kan ni wọ́n fẹ́ kó ṣeé ṣe ọlọ́run ọba wa panu ẹlẹ́rìn mọ́ èmi ti mọ̀ pé yóò ṣe ọlọ́run ó fún un ṣe lẹ́yìn yẹn ṣe mọ̀ pé kó tó di pé a ṣe ọ̀rọ̀ ìbò òṣèbò wọ́n ti mú gbogbo owó wọn náà fẹ́ change owó lọ da àwọn èèyàn rípò rípò tẹ́ pé ó má mí lọ a gbọ́ pé àwọn kan ní báǹkì báyìí náà kú sí ẹlòmíì tó ti wọ́n àkọ́tọ́ mi ọ́n lówó kò ṣe pé wọ́n lówó àti gba owó atm ò ṣe é ra nǹkan ayé transfer wọ́n tún ní network fẹ́ gbogbo ẹ̀ wá ṣàdàrú tá fi dìbò ṣùgbọ́n bí ọjọ́ mélòó bí weekend ta lò sọ́jọ́ mélòó yìí ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu fọlọ́nṣọ́ ló bá ní òun ráyè ti Emefiele o wípé kí wọ́n lọ gbé ó ti wà lákóló báyìí wọ́n wá ní owó tán láwọn fi píríǹtì owó ó dàbí pé ká sọ pé wọ́n ní hundred thousand lọ fún wọn wọ́n wá píríǹtì hundred thousand lọ fi píríǹtì bíi fifty thousand bọ́rọ̀ yẹn ṣe rí síra wọn nìyẹn nísìnyí ó ti wà ní àkóló àwọn di. ò ṣe torí yèyí oge ọ̀kan náà gbogbo wọn torí hmm. hmm. gbogbo eléyìí bí ṣe ń lọ yìí bínú wa ṣe ń dùn sí yìí bínú wa ṣe ń dùn sí yìí hmm. gbogbo wọn ògúndábèdé ni wọ́n. Mm ìní ọ̀jẹ́ kí gbogbo ẹ̀ ó dùn mọ́ wa wọn èyí sì fọ́rọ̀ olódodo wọn èyí fẹ́ràn olótìtọ́ òun lolótìtọ́ ò fi pọ̀ mọ́ ṣe é rọ́rọ̀ yìí tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe yìí lódodo ni ta ló fi bẹ́ẹ̀ àwọn ìjọba ta ló owó kíní ń kó ara wa owó kíní ń ṣe ará ìlú ta ló mú àwọn ara wọn àwọn wo ló mú un sórí tó bá jẹ́ pé yóò lẹ́yìn àwọn àgbà Yorùbá wa ni yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ó lẹ́yìn gbogbo ẹni tí ń bá ń ṣe bí ọ̀wọ́jọ́ tí mo ní Ahmed ọmọ Tinubu mo fọlọ́ sọ pé yóò wọlé ó wọlé àbí ó wọlé a ní yóò ṣe tí ó dùn mọ́ wa. ń ṣe tí ó dùn mọ́ wa àbí ò ṣe tí ó dùn mọ́ wa sórí tọ̀rọ̀ epo nǹkan ló fi sówó epo kí ló ní mo wí. nǹkan ló fi sówó epo. nǹkan ló fi sówó epo kò fi sówó epo ẹni tó fi sówó epo ó ti fò sí kó tó kúrò àṣẹ ló tẹ̀lé ní tiẹ̀ àṣẹ tó dẹ̀ tẹ̀lé yìí àṣẹ tó tẹ̀lé yìí ó dáa àṣẹ tó tẹ̀lé yìí ó dáa àṣẹ tó tẹ̀lé yìí ó dùn mọ́ wa torí pé kí ni kó má padà mọ́ kó má padà mọ́ olórí ìlú èso bó ń fẹ́ kèé pàṣẹ olórí ìlú èpàṣẹ kó fàṣẹ lẹ̀ olórí ìlú èpàṣẹ kó fàṣẹ lẹ̀ olórí ìlú kò gbọ́dọ̀ sọ̀rọ̀ kó fọ̀rọ̀ kalẹ̀ wọn á ní tẹnu ọ̀rọ̀ bá tẹnu èèyàn bá tọrọ ìpàṣẹ ni a sì dúró sórí àṣẹ lórí tó sọ ohun kọ́mọ́ dúró pé kówó epo yàn já wálẹ̀ mọ́ kó dúró síbi tó wà ní Kútọ́nù agbọ́ ti Nàìjíríà yìí tí wọ́n ti fi ṣe ẹni àfẹ́ ti wọn ní Ghana ó dín àfẹ́ ti wọn lábìjan ó àfẹ́ epo wa ni wọ́n ń lò ẹ jẹ́ agbọ́n ẹ jẹ́ ká gbọ́n ẹ jẹ́ ká ronú gbogbo àgbáńlá ayé epo nàìjíríà ló lẹ́sìn jù níta lè fi sọ̀rọ̀ ajé tó ju epo lọ́nbẹ ọlọ́run ti ṣe ọmọ nàìjíríà ìmọ̀ràn lèmi ò fún yín ẹ jẹ́ ká rọ́jú ẹ jẹ́ ká rọ́jú ebi ń pa wá ìyà ń jẹ wá ọlọ́run ṣe fóònù ti dé ẹni ó bá fẹ́ lọ ọ̀yọ́ láti èkó tẹfóònù ti wà yóò pè wọ́n ẹni tó bá nídìí owó yóò sẹ́ndì owó ẹni bá fẹ́ ṣe nǹkan kan yóò ṣe é lórí fóònù kò ní ìdí pé bí ta bá ẹnu òṣìṣẹ́ nìkan tí wọ́n lọ bí iṣẹ́ jojúmọ́ jojúmọ́ tí wọ́n ò rèpo ló àfẹ́ẹ̀tì jù ṣùgbọ́n àwọn yẹn á mọ̀ bá ṣe ṣe àwọn yẹn á mọ̀ tá a ṣe fún wọn ọlọ́run ọba mi á bá wa kún wọn ọlọ́run ọba mi á bá wa ràn wọ́n lọ́wọ́ torí pé kí ni. <laughs> ebi ń pọ ọmọ nàìjíríà ṣùgbọ́n kó mọ̀ padà kó mọ̀ padà kó mọ̀ padà kó mọ̀ sọ pé òun ò ṣe mọ́ kó mọ̀ padà kó mọ̀ sọ pé òun ò ṣe mọ́ kó dákun àfọlọ́ọ̀bẹ́ ni kó dúó sórí tó dúó sí yìí kó dúó sórí rẹ̀ pé láyé five hundred tẹbi nínú ẹ̀ náà ló ti tún fẹ́ máa yọ ọmọ sukùlù owó ntí ó ṣẹlẹ̀ rí ó ti fẹ́ máa ṣẹlẹ̀ náà nù kọ́lọ̀ wa yóò rí ya kọ́ wa yọ ọmọ skul owó kọ́ ọmọ skul bẹ̀rẹ̀ iṣẹ́ kọ́lọ̀ jọ ọmọ skul sanwó kí ló ní mo wí nàìjíríà ọ̀rọ̀ ọ̀rọ̀ olóòótọ́ àti mọ́ tara ńgbà wọn bá yá wọn níṣe gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọmọ jáde ìwé àti wá kọ́mọ ọmọ gba visa kọjá pé lóyìnbó ní ó sọ pé ó ti wò láti ṣiṣẹ́ owó tí wọ́n yá ń bo láti rí i mọ́ kọ́lọ́ wọn ṣàánú káwọn náà pèsè iṣẹ́ káwọn náà wá wáṣẹ́ ó ti di túláàsì ọ̀rọ̀ ṣẹ́ ti yọjú nìtìí ọmọ tó ti yá lówó tó fi sanwó skul àwọn náà ní ti mọ ibi tí ó wáṣẹ́ ọ̀rọ̀ ń lójú túbọ̀ nù hmm. kí ló ní mo wí. ọ̀rọ̀ ń lójú túbọ̀. wọn á jẹ́ kọ́ mọ̀ ó ṣiṣẹ́ ló kù tá a fún Ahmed mọ̀fọ́lọ́ sọ. So ọmọ Tinubu èmi ò sọ fún ọ pé yóò kà á èmi ò sọ pé yóò wò ó èmi ò sọ pé yóò rí èmi ò sọ pé yóò tẹ̀lé ìmọ̀ràn náà ló tẹ̀lé yìí o ṣe pé kó gbà wọn ọmọ tálíkà ṣiṣẹ́ kó fáláìní lówó kó wá jẹ́ kó pèsè fáwọn ọmọ òrukàn àtàwọn ọmọ iléèwé ó ṣe àbí ó ṣe báyìí ìjọba tí ń bá ń gbọ́mọ̀ràn ó dáa ìjọba ṣebí ń gbọ́mọ̀ràn ni kọ́lọ́mọ́ wàá jọ gbẹ̀kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kó tẹ̀lé ẹ̀kọ́ tàwa yìí kó tẹ̀lé mọ̀ràn tiwa táwa sọ bó ṣe ń tẹ̀lé yìí inú wa dùn ń ta afẹ́ náà ló ń ṣe yìí kọ́lọ́n wa jọ ṣe é pẹ́ kọ́lọ́n jọ fẹ̀mí gúngùn ṣe é kọ́lọ́n jọ àwọn ọmọ yìí tó bá ti ṣe tó bá ti jáde ìwé tó yá wọn lówó kan wáṣẹ fún wọn ẹni ayá lówó àwọn náà wọn ò fún níṣẹ́ tí ó fi dówó wọn padà ìyẹn ti lẹ́nu báwọn kọ́lọ̀ má káwọn náà ṣe mẹ́lẹ́ wọ́n wá máa yọ bí ṣe máa ń yọ wọ́n kúkú mọ̀ bá ṣe ṣe bí kò pé mi tàwọn mọ̀ bí ṣe ń yọ wa ìjọba ò wá gbọ́n ni wọ́n mọ̀ bí ṣe ń yọ kò pé mi tà kò sí ẹni ó lè sí ìtìjọba èyí tí wọ́n dẹ̀ wá ní wọ́n mú wọ́n wọ́ tó wọ́n wó sí wò ọlọ́run tówó bá ti wà lọ́wọ́ rẹ̀ kó náà kówó lẹ̀ kọ́ mọ́ lọlé àbí ṣé kókó ni kò sáàní jẹ kókó lẹ̀ kó sì mọ́ lọlé àbí nígbà Buhari ṣe tiẹ̀ tí bó lọlé rẹ̀ njó ni wọ́n fi fọ́tò rẹ̀ hàn mí nílé wọ́n ní gbogbo àwọn èèyàn wá ń gbé alihamudulilayi baba alihamudulilayi baba kó náà kówó Nàìjíríà lẹ̀ kọ́ mọ́ lọ wọn ò mú un ṣé bí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ni ńgbà wọn bá wá mú nǹkan jẹ kémi ọgbọ kí n wá mọ tí ń ṣèṣe ṣùgbọ́n níṣe gbọ́ yówó wà lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ wádìí tó bá ti wà lọ́wọ́ rẹ̀ kó kó òun náà mọ̀ pé tó ń ṣe ò ara tó fi ni wá pọ̀ ara tó sẹ́ni tó kú sí báńkì là fẹ́ sọ àbí tẹni tó kú síbi ATM abẹ́ni tí ò gbà tó kú abẹ́ni ó dáná sun rẹ̀ lórí ọ̀rọ̀ owó yìí ẹni ó ṣe bí wọ́n fi bí hàn ó wọ́n béèrè náà ló dá o kó a wá àwọn yòókù náà kéésù nìkan ẹ pè kó á pe àwọn ohun tó wá dùn mí náà làwọn tí ó pè wọ́n náà ń kọ́ aṣẹ́wó sọnù jàgùdà wà tó ọlọ́run ṣàánú wa lénìí ọlọ́mọ náà wà lọ́pàá sáríkì ọlọ́mọ náà wà lọ́pàá jàǹjàǹ nàìjíríà yọ ọlọ́mọjò bàjẹ́ àwọn tó bá kówó sọ́wọ́ ẹ̀ kó kalẹ̀ ẹ̀ kó kalẹ̀ mo sì ń sọ fún èyí tó ṣe fún wa ìyá dúpẹ́ o ìmọ̀ràn wa tó gbọ́yà á dúpẹ́ o ṣùgbọ́n èmi sì wà lórí rẹ̀ aláwọn tìlú òkèèrè àwọn tí wọ́n ní ọpọlọ pípé nílùú òyìnbó tó jọmọ nàìjíríà ṣé bíbẹ̀ náà làwọn náà sá ti kàwé ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú òyìnbó yìí náà làwọn náà ti kàwé táwọn náà wálé kí wọ́n pe àwọn náà kí wọ́n pe àwọn ọmọ náà wá kí wọ́n pe àwọn èèyàn tọ̀hún náà wá káwọn náà wá yá wa lọ́pọlọ wọn àwọn tí wọ́n ti yó bámúbámú ni mo yó yìí wọ́n yọ wọ́n kúrò ẹni wọ́n bá mọ̀ ń pa iná ní fọlọ́nso fi síbẹ̀ president wa ọmọ Tinubu ẹni wọ́n bá mọ̀ ń bí ọ̀nà ẹni kò fi síbi ọ̀nà ẹni ọba mọ̀ ń bi epo ẹni kò fi sí bi epo ẹni ọba mọ̀ ń pa ọ̀gbìn ẹni kò fi sí bi ọ̀gbìn wọ́n ṣe ká fi mọ kálíkì ká lọ lè fi sí iṣẹ́ ẹnjìnírìn ká fi àbí ká fi mọ kálíkì ká lọ fi sí iṣẹ́ báǹkì ká fi oníṣẹ́ báǹkì ká lọ fi síbi iṣẹ́ nẹ́pà kó lè já tètè débi à ń lọ o ọlọ́run kó dákun ṣàánú wa o wàláhùlà wàláhùwátá ìlà bìláyà ní ilé ẹ̀sìn. a ní rí jùmọ̀ lórí ètò lẹ́nìí adúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ pátápátá ẹ má wàá gbàgbé o wọ́n ní wá wẹ̀bi dànù wá bèrè fọ́rọ̀ ayé ẹ wá mọ bó ṣe máa rìnrìn àjò ẹ kàn sí bàbá àlùbáríkà wẹ̀bi dànù nílùú ìgbódùbíkíbi tó bá ti ń bọ̀ mọ́tò tó ń lọ sí ìkòròdú garage bọ́lẹ̀ ní ìkòròdú